Still on the matter lórí ọ̀rọ̀ yìí náà ni o hmm. ọ̀rọ̀ ìbálòpọ̀ hmm. ok ẹ tún jẹ́ ká fáńgù yìí wò ó bóyá tún yẹ yín sí i ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ìṣẹ̀dá omi ẹlòmíì ìṣẹ̀dá iná ẹlòmíì ìṣẹ̀dá atẹ́gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ókè nígbà tí ẹ bá bá wọn sọ̀rọ̀ yìí nípa ìbálòpọ̀ ní ìsìn tí ẹ sọ fún wọn. Mm nígbà tí ẹni tí ìṣẹ̀dá ẹ̀ jẹ́ omi tó bá lọ fàyàlàyà tó lọ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni tí ìṣẹ̀dá ẹ̀ jẹ́ iná ta ló para wọn. ṣó ti kóbá àbí ò kóbá ṣó ti dá ìrìn àjò ẹ̀rú àbí kò tí ì dàrú ẹ̀ẹ́. Eh? ẹlòmíì ìmọ́lẹ̀ nìṣẹ̀dá ẹ̀ ẹlòmíì òkùnkùn ní tiẹ̀ ẹ jọ̀ọ́ ṣó yẹ kí wọ́n fàyàlàyà ṣó yẹ kí wọ́n bára wọn lájọṣepọ̀ ó yẹ kí ìbáṣepọ̀ tiẹ̀ wáyé láàrin wọn bí hmm. wàhálà wá bẹ́ẹ́lẹ̀ wàhálà máa bẹ́ẹ́lẹ̀ because ṣé ẹ fẹ́ gbọ́ àwùjọ wa pàápàá jùlọ ní dayasora tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa adúláwọ̀ mo ṣàkíyèsí pé hmm, ogun tó ń jà wá tó ń jà àwùjọ wa lénìí ogun fàyàlàyà ni o tó sì jẹ́ pé àwa òbí tá a jóbi àwa àgbàlagbà àmọ́ àti balé jẹ́ bọ̀nà jẹ́ o àti bayé jẹ́ o àti balé jẹ́ bọ̀nà jẹ́ torí ẹ̀ ló ṣe yẹ ká ṣàtúnṣe látara àwọn ọmọ ẹ̀ ẹ̀yin náà wò ó. Hmm. àpẹẹrẹ rèé o nígbà tí ọkọ tó bá níyàwó ẹ ó lọ bá b c d àti yí tó lọ bá wọn fàyàlàyà ṣó mọ̀ ṣó mọ̀ ìṣẹ̀dá oníkálukú wọn ni ṣó mọ orú ogun tó ń bá wọn fà tó ń bá wọn pò ni nígbà tó bá wá bà tètè kò sí ni ó di dandan. Only a bit of everything. a tún wá kó lọlé lọ bá ya lọ bọ́mọ. Eh, wọ́n lóbìnrin náà hmm, obìnrin tó náà ń bà tètè ìyá ni o supposed ìyá supposed abiyamọ tó bà tètè káàkiri bí ò bá parẹ́ á pọkọ wọ́n ṣàbímọ àwọn ọmọ wọn ń rìn irú nǹkan báyìí ó kù díẹ̀ káàtó yóò lẹ́yìn ah. ó dàbí pé àsìkò ti tó fún wa láti sọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé. Pe... kan um tí ẹ bá bá àwọn ọmọ sọ ó léwu o ṣùgbọ́n tí ẹ bá bá wọn sọ èyí lè mọ tó bá kù sí fún àpẹẹrẹ ẹ jẹ́ kọ́kùnrin àti obìnrin kí wọ́n máa mọ́rẹ̀ mọ́ wálé ẹ má jẹ́ kí wọ́n máa lọ́kọ̀ ọ̀rọ̀ ẹ lè pè wọ́n jókòó ẹ lè jọ bá wọn sọ̀rọ̀ ẹ lè ṣí wọn létí bó ti tọ́ àti bó ti yẹ. ojúṣe yín nìyẹn. wọ́n á lè fi ọwọ́ pé ẹ ti ẹ̀ bá wọn á fi wọ̀ yín. tí wọ́n bá ti ń lọ kọ̀rọ̀ ọ̀nà àdáwà super level hmm, tí wọ́n bá ti ń ṣe àdáwà ara máa tì wọ́n o ara máa tì wọ́n kò sí ni wọ́n ṣe kinní yẹn is only natural. ṣùgbọ́n tẹ́ bá ti ń bá wọn sọ tí wọ́n ti mọ ohun tó tọ́ àti ohun tó yẹ wọ́n lè make the right choice. ọmọ tẹ́ ẹ̀ bá sọ tẹ́ ẹ̀ jẹ́ kó mọ what is expected bó ṣe yẹ kó wà bó ṣe yẹ kó conduct rẹ̀ ẹ̀ eh, tí wọ́n bá ti la létí ó ti lọ. Hmm. tí wọ́n bá wá fọwọ́ kan ṣìkìṣìkì ó ti lọ. Hmm. tí wọ́n bá tiẹ̀ wá dán náà kòkó yín ó ti kú tán ń pàtẹ́ ẹ̀ sọ fún un nígbà ẹ̀ tọ́ sọ́nà nípa ẹ̀ tí sọ pé báyìí ló ṣe yẹ kó wà báyìí ló ṣe yẹ kó ṣe conduct ara ẹ̀ tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n ọmọ tí ẹ bá ti kọ́ tí ẹ ti bá sọ̀rọ̀ ẹ̀ tẹ́nibọ̀dì bá try nonsense pẹ̀lú ẹ̀ Yeah kíá ló máa sọ fún ọ pé wọ́n kàn fà á kò tí ì yá o. ẹ mọ̀ á lè mọ̀ tó bá fi rú ẹ̀ lọ á lè kọ́ ọ́ fẹ́ni tí ò fẹ́ tó bá dẹ̀ jẹ́ni tó fẹ́ gbà fún at the right time á lè gbà á. wọ́n bá máa bọ́rọ̀ wọn bọ̀. Hmm, ṣùgbọ́n. Hmm wọn ò ní wéètì o wọn ò kí ń wéètì o àìmọye hmm. àìmọye hmm. usadom wọn mú wọn wá lò wọn sọgọ wọn á wọn àfi wọn jógẹ. Hmm. wọ́n gba ásìkì wọ́n á gbògo ṣé ìbálòpọ̀ yìí kan náà ni nǹkan tó rọ̀ mọ́ pọ̀ o. Àbí tí mo bá purọ́ ẹ máa já mi nà án oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tá a ní ìdí láti lọ sáwọn sí àdúgbò mi tó jẹ́ pé ojú kòrò wa báyìí la fi rí even in our community táwọn àgbàlagbà àwọn ìyá kò mọ̀ọ́kọ̀ àwọn bàbá kò mú òlọ tí wọ́n ti balé jẹ́ bọ̀nà jẹ́ àsìkò àtúnṣe rèé o ẹ jẹ́ ká ṣàtúnṣe látara àwọn ọmọ kírú ẹ̀ má bàa repeat itself torí menace ìbálòpọ̀ ó wà láwùjọ wa tá a ti rí yanjú láwọn àgbàlagbà á bọ̀sibọ̀sí àwọn ọmọ kéékèèké. Hmm. Prevention is better than cure. Ibi jíjọ sọ̀rọ̀ yìí bá wọn sọ̀rọ̀ yìí rẹ̀ lè prevent ẹ o. Ibi tẹ́ bá ti jọ ń sọ̀rọ̀ tàkúrọ̀sọ pẹ̀lú àwọn ọmọ òun náà ló máa di ah lágbájá irú ọkùnrin wo ló fáǹsì irú obìnrin wo ló fáǹsì irú obìnrin wo ló láìkì. Hmm? ní takọtabo wọn tẹ bá bá wọn sọ nítùbí ìlùgbì tẹ bá ti ń bá wọn sọ wọn á sọ fún yín ó lè ní ọmọ pupa lówó òun bóyá ọmọ dúdú ló yẹ kó fẹ́ ṣe rí pé ẹ lè prevent ẹ ẹ lè guide ẹ ẹ lè tọ́ sọ́nà to the right person to the right colour to the right height tó yẹ kó fẹ́ ẹ ti ṣàtúnṣe nìyẹn. ẹ ti ṣàtúnṣe ibẹ̀ nìyẹn ṣùgbọ́n gbà tí ẹ bá bá wọn sọ yẹ wà lóhùn ti wà kó tó di pé wọ́n lọ máa bára wọn lò bóyá wá dé tí àwa nílè rí ìkọ̀kọ̀ ṣe sí i. Hmm? prevention is better than cure ibi tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ ẹ máa mú oríṣiríṣi nǹkan ẹ lè tó wọn sọ́nà à ṣe báyìí gbà báyìí bó ṣe yẹ kó rí ni iṣẹ́ yín nìyẹn gẹ́gẹ́ bí òbí. iṣẹ́ pọ̀ fún wa láti ṣe òun torí torí ẹ̀ lẹ ṣe jágbàlagbà torí ẹ̀ lẹ ṣe ní experience jù wọ́n lọ nǹkan tágbàlagbà rí ní ìjókòó ọmọ kékeré kó go skyscraper ó lè má rí i kó lè rí ṣẹ́rí kínní ó dàbí tẹ́ ẹ̀ bá bá wọn sọ ó dàbí ìgbà tí ẹ mú kọ́kọ́rọ́ ìtírẹ́là tó ní pẹtrol nínú tírẹ́là lọ́ọ̀dù ẹ mú kọ́kọ́rọ́ ẹ fi lọ́mọdé lọ́wọ́ ẹ ní kó wá ẹ jọ̀ọ́ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ bíkọ́sí ẹ̀ bàbá wọn sọ̀rọ̀ yìí ó dàbí bí ìgbà tẹ gbọ́ ọmọ sídìí steering tẹ fi kọ́kọ́rọ́ sẹ́nu mọ́tò tẹ wá gbọ́ ọmọ sídìí steering steering tí ò ní brakes. Eh? kí ni bírèkì kan tí mò ń sọ ah, báyìí ló ṣe yẹ kó wà You have to be faithful sexually. You have to be responsible sexually. You can't do things anyhow. The do's and don'ts. Ẹ ti fi bírèkì sí nìyẹn nígbà tí ẹ wá gbọ́mọ sí ìdí síárì. Tẹ́ ẹ̀kọ́ tó ṣe máa tẹ Break Tẹ́ ẹ̀kọ́ bó ṣe máa apply brakes. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Oh my days. níta bá tún bá wọn tẹ̀ wá ó tún lè lédìí sí ah lágbájá o ìgbà wo lo rò pé ó máa yẹ ọ láti sọ fún ọ̀fẹ́ ah, láfẹ́sọ́nà àbí ọ̀rẹ́kùnrin o ẹ ti máa mọ̀ tó bá jẹ́ pé gbà tó ní lọ́kàn láti ṣe ó bá gbà tẹ́ni tẹ́ni lọ́kàn mi olúwa ṣeun tó bá jẹ́ pé ó ti yá jù ẹ lè tọ́ sọ́nà. So torí ṣẹ̀ yín ni. iṣẹ́ yín ni. Hmm. ẹ tún lè bí ọ̀rọ̀ yìí ó tún lè líìdì sí ah, ìlú wo ló fẹ́ o ó lè ní jẹ̀ṣà ni ó lè ní haúsá ni ó lè ní ìbò ni ó lè lé èbó ni ẹ̀ lè tó sọ́nà. So tó bá jẹ́bi tẹ́ ẹ fẹ́ ẹ lè sọ fún tó bá jẹ́bi tẹ́ ẹ fẹ́ ni inú yá lè dùn kì í ṣe pé wọ́n kọ̀gbẹ́ nìkan wálé wá bá yé ẹ̀ wá máa sọ pé ẹ ó lọ fẹ́ jẹ̀ṣà ó lọ fún Oǹdó ó lọ fàkúrẹ́ ẹ̀ wá máa fapá jánú nígbà tí wọ́n ti béèrè àníyàn lọ jìnnà tọwọ́ ti wọ ọwọ́ tẹ́sẹ̀ ti wọ ẹsẹ̀ ẹ ṣáà mọ̀ ẹ mọ̀ pé tí wọ́n bá ti tọ́ kinní ìwò ó ṣòro já ṣé prevention wà better than cure báyìí hmm? òbí ò ní hmm. ó kù sí yín lọ́wọ́ o. nígbà tí ẹ bá ti ṣe gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ tó bá jẹ́ pé ẹ ti ní ìtọ́nisọ́nà àwọn ẹ̀sìn wa àwọn ẹ̀sìn méjèèjì wa àti ti ìṣẹ̀ṣe ibi tó ti máa wúlò nìyí bóyá wọ́n ti jíṣẹ́ àsọtẹ́lẹ̀ fún yín rírìn àjò ẹ̀ ṣe máa jẹ́ tó bá wọ̀ on right track ẹ̀ ẹ́ mọ̀ bóyá nígbà kan tàbí òmíràn wọ́n ti bá yín ṣe yín sí àárẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ tó bá wà lójú ọ̀nà ẹ̀ ẹ́ mọ̀ tó bá sì jẹ́ pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni nígbà tí wọ́n ti wo ìkọsẹ̀ jayé ẹ̀ tó bá wà lójú ọ̀nà ẹ máa tí ò bá sì sí lójú ọ̀nà ẹ lè tọ́ sọ́nà ní níṣẹ́ yín nìyẹn òbí òní yàtọ̀ sí gbogbo ràkàtíà tẹ́ ẹ kóra yín sí gbogbo nǹkan tí ò wúlò tẹ́ ẹ kóra yín sí ẹ ti bà lé foundation yẹn ṣe bá a máa ń gbàdúrà pé káyé àwọn ọmọ wa kó dáa ju tiwa lọ ọ̀nà tẹ́ ẹ lè gbà ṣe é nìyí easy peasy. òbí òní hmm, gbogbo rakatia misplaced priorities tẹ́ ẹ mójútó tẹ́ ẹ fi nǹkan tó wá important sílẹ̀. Si tẹ́ ẹ̀ fẹ́ ṣe tẹ́ ẹ̀ lọ ṣe èyí tí ó wà important hmm, ọ̀dà tó jẹ́ pé tẹ́ ẹ bá ti bá wọn sọ́nsìn tẹ́ ẹ ti ń ṣí wọn létí ẹ ti ń lè foundation of sexual morality and responsibility nìyẹn ẹ ti ń jẹ́ kó máa mọ̀ pé kì í ṣe fọ́mọ ọkùnrin kì í ṣe gbogbo ihò ló lè kọ̀pá bọ̀ fọ́mọbìnrin á lè mọ patan mọ́ ẹ ṣáà rántí ìgbà tá a wà ní kékeré irú ìkan báyìí tẹ́ bá ti fọwọ́ kàn tó máa patan mọ́ tí wọ́n bá ní à patan mọ́ ọkọ yẹn ń bọ̀ á lè mọ̀ pé patan mọ́ lòun máa ṣe hmm? ẹ jẹ́ kí wọ́n mọ tẹ́ bá bá wọn sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí wọ́n mọ̀ wọ́n á dẹ̀ lè mọ̀ sexual behaviors that are acceptable and those that are not. Mo máa mọ expectations ẹ̀yin gẹ́gẹ́ bí òbí regarding their sexual activities and relations. Hmm ṣọlọ́rọ̀ tá à ń fà lọ́wọ́lọ́wọ́ yìí hmm. ó fàmójútó hmm. ó dá fàpẹrẹ ó yélé àtúnyẹ yín ó dàbí hmm, ẹni tó tutọ́ jọ sínú agolo ṣé ẹ rẹ́ni tó sí tọ́jọ sínú agolo kò lè gbé mú padà o kò lè gbé mú padà bàbá ńlá imposikant ni kò lè gbé mú padà. Hmm. Hmm. àpẹẹrẹ míì ọ̀dà ó dàbí so hmm. ṣe mọ̀ pé tí so bá ti bọ́ ọ̀ta lára kò lè padà mọ́ o. Hmm. ó ti bọ́ nìyẹn tí ẹ bá ṣe ọ̀rọ̀ bó ṣe yẹ ká ẹ ṣe ó máa lẹ́yìn o la lẹ́yìn ìgbà títí wa tí wọ́n sọ fún wa àwọn tí wọ́n sọ fún tí wọ́n gbọ́ àwọn tí wọ́n gbọ́ wọn ọ̀pọ̀ táwọn tí wọ́n gbọ́ ṣe wá ráwọn tí wọ́n gbọ́ yẹn wọn ò tún wá pọ̀ tó àwọn bàbìṣùá tí ò rẹ́nì kankan sọ fún wọn tó wá di wàhálà táwa ń fèsì lénìí láwùjọ ẹ jẹ́ aṣàtúnṣe o ẹ jẹ́ atara àwọn ọmọ ṣàtúnṣe o bẹ́ẹ̀ well <laughs> it's obvious gbógun ìfàyàlàyà olóúnjà òòjọ́ wa lénìí ṣùgbọ́n hmm, ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ wọ́n ní àṣe búburú ẹkú ara fún un nígbà tí ọwọ́ yín ò mọ́ tára tẹ̀yìn gan òbí tí ò mọ́ hmm? ọ̀rọ̀ ọdún lẹ́nu yóò lè yìn hmm. wọ́n ń pè yín lólè ǹgbọ́n mẹ́ran jó hmm. ṣùkẹ́ kó lè dùn mí fún yín mo kàn tí ẹ ń san náà ni ṣé bí ẹ ti balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ ẹ ti balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ ẹ ti ẹ ti paint tan red rainbow so a máa kọ yín lẹ́nu ẹ̀ nílé ń sọ ṣùgbọ́n yóò má tà á ẹ́ torí ọmọ ní nǹkan tèmi bá yín sọ ẹ ṣe the right thing ẹ sì lè ṣàtúnṣe ayé wà láti ṣàtúnṣe kò tí ì late kò tí ì lé ètò ẹ jẹ́ ká break the circle ẹ jọ̀ọ́ torí àwọn ọmọ wa torí àwọn ògo wẹrẹ wa ah! ó tiẹ̀ ga ó ga fáwọn ará diaspora o hmm. kò yé mi o wọ́n máa ń ṣe bíi dog on heat ni bíi chihuahua wọn ò lè mára dúró. ẹ ẹ lè mára dúró àwọn ọmọ ìtẹ́ ẹ̀rí yín sọ ẹ mìíràn kí lẹ wá fẹ́ sọ kí lẹ fẹ́ sọ ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sọ báwo lẹ ṣe fẹ́ sọ kó ní kálukú yẹra ẹ̀ wò náà ẹ ẹni bá ṣáà máa dáṣọ fún wọn ṣé bí tọmọ ẹ lá máa wò báwo lẹnu yín ṣe fẹ́ tólẹ̀ nígbà tó jẹ́ pé èsì yín gan ò dá ẹ̀yin gan ẹ ti bàlújẹ́ thirty painti town rainbow um, hmm. um, hmm. um. Hmm. àtẹ̀mọ̀ kí la tiẹ̀ ti fẹ́ pè gan ṣé wẹ́dà la máa ló fà á ni àbí àbáyọ̀ ọ̀pọ̀rọ̀ àbí kí n la. What exactly is the koko, is the cause of this? What? Eh? Torí ìṣẹ́jú márùn-ún ká dijú kàlà ìṣẹ́jú márùn péré. Hmm. well àwọn ọmọ lèmi dìbò fún ẹ ṣáà jẹ́ ká sọ torí àwọn ọmọ àwọn lọ́jọ́ ọ̀la wa a mọ̀ pé ẹ̀yin tí ẹ ti kóbó kò sàtúnṣe fẹ́ ja gbígbẹ ṣùgbọ́n wọ́n sì tútù ẹ jẹ́ ká jọ mójútó wọn. Hmm. láti ten years of age ó kéré jù ten years of age ẹ dẹ̀ mọ̀ pé ìlú òyìnbó la wà wọ́n ń rí gbogbo kínní ọmọ primary school míì gan lè dé kó ní kó ní ọmọ class class òun ní crush on something on somebody clue nìyẹn láti sọ pé à lágbájá wa kò sáyè crush inú ilé yìí o má crush o ẹni bá crush lè crash má crash má crush o o sì kéré o ẹ ti sọ nìyẹn fún wọn níwọ̀nba primary school but from the age of ten ẹ lè bá wọn sọ̀rọ̀ nípa sex education àbí because they see it and they know ẹ ti mú curiosity kúrò ń bẹ́ẹ̀ nìyẹn eh? torí ẹ̀ ni mo ṣe ń pariwo ni mo ṣe ń ké tuntun àní kẹ́ máa spend time pẹ̀lú wọn tẹ́ bá jókòó tí wọ́n tẹ́ ń bá wọn wo program wọn even nínú cartoon wọn wọ́n ń kíìsì náà wọ́n máa ń kì sínú kíní ìka tí wọ́n nígbà tó jẹ́ páṣẹ àwọn ni tí wọ́n rí ẹni tí ń bá àdìní ṣùgbọ́n yìí gẹ́gẹ́ bí òbí lẹ́mọ̀ ni sọ pé à kò sí ìyá o kò tí ìyá o ẹ̀ẹ́dẹ́ fàṣà àti ṣe wa kọ́ wọn. ẹ ti sọ láàrin yẹn níwọ̀nba éèjì tó ṣe lè yé tó ẹ ti sọ nìyẹn ó ti tán kì í ṣe pé ẹ máa jókòó tì í from January to December no àmọye opportunities tó máa present ara ẹ̀ tẹ̀dẹ̀ máa make use of it ló bá ah. Hey, ó dá fine ọmọ mi ìyáàdì àti kí tó wá ni ẹ bá a bá sọ jù bẹ́ẹ̀ lọ ó yàdí kò sí já ń bẹ́ẹ̀ tó ọmọdé bá gbọ́gbọ́n kíkó. ọmọ mi ìyá àdìsẹ́ kò sí já bẹ́ẹ̀ tọmọdé bá gbọ́gbọ́n kíkó ìyá àgbọ́gbọ́n sísè. Uh, uh. kò sí já bẹ́ẹ̀ clinic wà bẹ́ẹ̀ fáwọn teenagers ẹ mú lọ sí clinic ẹ mú lọ jẹjẹ kó gba abẹ́rẹ́ fóbìnrin so that kò ní fi ìṣẹ́jú mẹ́wàá márùn-ún bọjọ́ ọ̀la ẹ̀jẹ̀ kò dẹ̀ nílò kárùn. nígbà tó ti mọ̀ pé òun fẹ́ máa rẹ́dì tí ò tí ì rẹ́dì yẹn kó má dẹ̀ sọ yín lórúkọ ẹ lọ́ọ́ ṣe yẹn fún un kó lọ máa gba abẹ́rẹ́ because ẹ bá fún ní pills ó lè mean sí pills it's the same thing bó tí gbà tó bá tiẹ̀ gba abẹ́rẹ́ tó rí pé wọ́n ka abẹ́rẹ́ bọ̀ fúnra rẹ̀ ló máa máa wọ pé ṣó wọ̀n tẹ̀ ṣá kó lọ máa gba abẹ́rẹ́ nígbà tẹ́ni kó lọ máa ṣe appointment for check up every three three months láì ṣe olóṣó kò sẹ́ni máa sọ fún un kò sẹ́ni máa sọ fún un but at least ẹ ti put in place preventive measures. ọmọ ọkùnrin tẹ bá rí pé ó yàdí ẹ condom fún nígbà tẹ ti kọ tó ti bọ condom fọgẹdẹ ẹ ra condom fún kó máa wà lápò ẹ so kò ní kárùn kò tẹ̀lé sí any unnecessary unwanted pregnancies ìyẹn tó ń kọ́ kò ṣàánú yín ní nǹkan kan. Ah, hey. but eh, kí la ti kí ni mo ti ẹ̀ sọ tẹ bá ti ń bá wọn sọ lóòrèkóòrè in a calm relaxed manner kò ní ìdí fún gbogbo kàkàrìrì yìí kò sí ní ìdí fún un nítorí ẹ̀ ṣe fẹ́ gbọ́ ó máa rùn sáwọn gan tó tí ẹ̀ níwò wọ́n ṣe àṣírí ibẹ̀ nìyẹn tẹ bá ti ń bá wọn sọ. So, lóòrèkóòrè tó bá tẹ̀ fẹ́ ṣe voice of reason kò sí ní at the back of their head ó máa sọ fún wọ́n dẹ̀ máa ṣe the right thing. òbí òní míì ọmọ yín obìnrin ẹ mọ̀gbà tó bẹ̀rẹ̀ menstruation ìmí ìgò mọ̀pọ́mọ́ ti ń ṣe menstruation ẹ fún ọmọ ọkùnrin òbí òní mi kò mọ̀gbà tó mọ́ ní first erection ẹ ti tí ẹ̀ mọ̀ bóyá ọmọ yín ní erection ẹ ọmọbìnrin mi báyìí ó ti kú ṣìkìṣìkì ó ti ṣe gbogbo ẹ ọjọ́ iwájú ẹ báyìí ẹ ẹ̀yìn wọ́ọ̀lá ẹ báyìí kódà ẹ ṣé ẹ mọ̀ bóyá sì kọ́ abe emo ṣe emobu ya wọn ti kii ise abi won ti nki ise emobu ya wọn ti lọ mọle nikola emobu yọ puku nikola kọ ti nkọwọbọlara nga te ebaso nkọ ni ọ kaa nbi onii iṣẹ́ pọ̀ fún wa o iṣẹ́ pọ̀ fún wa o tí kì í ṣiṣẹ́ kékeré à ẹ jẹ́ ká bá wọn sọ o ká mójútó wọn dáadáa o torí ìgbà tẹ́ ẹ̀ bá bá wọn sọ ọ́ hmm, nígbà tẹ́ ẹ̀ bá bá wọn sọ ọ́ hmm, báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ ọ́ how would they know how to be responsible kátì ẹlẹ́yìn ò responsible how would they know how to be responsible sexually. nígbà tẹ́ ẹ̀ tọ́ wọn sọ́nà báwo ni wọ́n ṣe ní wà promiscuous kátì ẹlẹ́yìn wà promiscuous ṣó yẹ káwọn tó wà promiscuous ni. Eh? ńgbà wo ni wọn ò ní máa ṣèṣe ọ̀bà téètéètè káàkiri níbi tó bá ti ń sáré jíṣe jẹ́ kí n sáré jíṣe kí mọ́mì tó dé jẹ́ kí n sáré jíṣe kí dádì tó mọ̀ ẹ́. tó yẹ kí ẹ bá wọn sọ ẹ́ kí ẹ sọ fún wọn as my child this is what I expected this is what I expect of you. These are my expectations from you. These are your responsibilities. Kẹ́ ẹ jẹ́ kó o mọ̀. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ẹ̀yin gan ish mm, mm. tí wọ́n bá ṣe rere ara kì yóò yá yá ọ. Àrí ìgbọ́dọ̀ wí àmọ̀ṣe. Yeah. Mm. nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n máa ṣe é ní ẹ and that is dangerous it is dangerous I mean ah, let's step into their world into their thinking and let's see I mean torí ó ti mọ̀ pé ìdí ọ̀fẹ́ wà tó mọ̀ pé ó lè rí káńdí ọ̀fẹ́ uh-uh. kí làwọn sọ. So, kí ló wá máa ṣe commitment fún. amin is only natural and logical nǹkan tí mo mọ̀ pé mo lè rí on a platter of gold free of charge mi ò need any commitment whatsoever mi ò need láti put in so much work into put, looking for a home or trying to build one when I can get it freely. ṣe ti ń get drift mi báyìí. ṣe ti ríbi tọ́rọ̀ ẹ̀ tó ń lọ báyìí. Cause that is the point. Torí tí wọ́n bá ní ìwọ fi kàrámọ̀ sí tiẹ̀ àìmọye àìmọye àwọn tó gbọ̀fẹ́ tó já ní máṣá ṣé tí wọ́n bá rẹ́ni bá wọn sọ ní kékeré. Ke ẹ jọ̀ọ́ ṣé wọ́n máa já ní màṣà o. Hmm. tó bá rẹ́ni tọ́ wọn sọ́nà <laughs> ṣé wọ́n máa ya ní màṣà o ni kò mọ́ ọkọ́. Hmm? àbí tọkùnrin inú wọn tó bá rẹ́ni pè é tó bá rí good role model tó rẹni sọ fún nígbà tó wà ní kékeré pé wá you have to be responsible sexually you have to be faithful you can't be promiscuous ṣé ẹ rò pé hmm, ó máa rí bó ti rí fún àwọn owó tá generations ta ní láwùjọ wa lénìí ẹ̀rí ni pẹ́ni tí ò bá ní atọ́nà tí ò ní olùtọ́sọ́nà dandan ni kó ṣìnà kó sí ni ó máa ṣìnà and majority lóde òní láwọn àgbàlagbà láwọn òbí wọn mọ̀nà wọ́n ti máa dá ń pàdé ń pàdé wọ́n máa dá pàdé ń pàdé. Uh... እሺ hmm. hmm. iṣu àtẹnumọ́rọ̀ kì í jóná o kì í jóná.